àwa dúpẹ́ bàbá fún òré ìlà rẹ̀ ìgbà tó yẹ yẹ wá ẹ̀yìn lẹ́la bò ó. ọjọ́ yẹn ti ti ń ni. You can you can warm it in the plate in the microwave. Eh? Are you sure? You prepare the. Let me see your face. Yes. Kí ló ń ṣe? Yọ kí Okay, yẹn kúrò? Ok, mo ti wà lẹ́yìn ara my mind is dry my mouth is dry somehow without tea you don't have Milo you don't have other yeah because there's no milk I don't want to drink the green tea without milk oh Lord so provide for your children ẹ̀mí mọ́tẹ́ control look at the way that dog is crying eh? no since morning in the morning when I was going out tí màá fi fẹ́ gbé yẹn mo rí ó tiẹ̀ wá kí mi yes ó ti tóbi ń sìn ó ti look cute òun àti mọ́mí ẹ̀ eh? water ọtí. Hello everybody. Bisi Boots Tolú jẹ́ ká tún complain page wa fún Facebook pé àwọn bóyá àwọn Quebec bó dẹ̀ jẹ́ Canada ni ni wọ́n ń control page wa ni wọ́n ń fa gbogbo ẹ̀ sẹ́yìn gbogbo ẹni máa ń fọwọ́ fóònù mi tó máa ń fa page mi sẹ́yìn Ọlọ́run bá mi fa bá mi gbẹ̀mí ẹ̀dá bẹ́ẹ̀ kúrò thank you dàlú ó ṣe mo ẹnikẹ́ni tó bá ń fa ọwọ́ tó ń ba ẹni tí bá ṣe jẹ́ tó ń fa owó péjì mi sẹ́yìn ọlọ́run bá mi jẹ́ mi ẹ̀dá bẹ́ẹ̀ pẹ̀lú ẹni bá ń ba péjì mi jẹ́ ọlọ́run bá mi jẹ́ mi ẹ̀dá bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo ohun tí èmi bá ṣe ẹnikẹ́ni tó bá lò fẹ́ máa dá mi dóhùn fẹ́ máa di mi lọ́nà ọlọ́run jọba mi díẹ̀ mi ẹ̀dá bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo ẹnikẹ́ni tó lè máa fọ́ sí gbogbo ẹ́fọ̀tì mi àti ẹ́fọ̀tì ọmọ mi àti gbogbo ohun tí n bá ṣe ọlọ́run jọ ẹ̀dá bẹ́ẹ̀ bá mi gé mi ẹ̀ kúrò gbogbo ẹ̀dákẹ́dá tó ṣe àwọn wò kà tẹ̀gbin ọlọ́run jọ̀wọ́ tó ń ṣèkà fún mi tó ń ṣèkà fọ́mọ mi ọlọ́run bá mi gé mi ẹ̀dá bẹ́ẹ̀ kúrú gbogbo àwọn anilára ayé mi àwọn tó ní mi lára tó nọmọ mi lára ọlọ́run bá mi gé mi ẹ̀dá bẹ́ẹ̀ kúrú bẹ́ẹ̀ lórí kò ní padà ẹ káàbọ̀ sí bíbá yìí heavenly father Shade say thank you for this moment I worship you Lord because you are God nobody like you east to west north to south I dey be the exalted be glorified forever in Jesus name. I want to speak right now. Forgive me my sin in whichever way I've sinned against you, Daddy. Have mercy upon me. Father, I want you to continue to use me mightily. Father, fill me with your presence, fill me with your power. I refuse to be sick physically and spiritually, together with my children, with, together with my well wishers, together with all the people that wish me well over the world. We refuse to seek financially, materially, morally, and spiritually. In the name of Jesus, sickness shall never be our portion. We reject your sickness, every garden of the enemy against our life. Father, Lord, send confusion to their garden, destroy them. Let problem that they wish me be their portion. In the mighty name of Jesus, èmi gba agbára tó máa ń dá ibi padà sórí àwọn oníbi tó ń dá ọ̀fọ̀ padà sórí àwọn tó bá ta mo gba ẹ̀mí mímọ́ bẹ́ẹ̀ ni mo sì fún ọmọ mi jẹ àti gbogbo àwọn olólùfẹ́ mi agbára ọlọ́run alààyè kò ní fi èmi àtọmọ àtàwọn olólùfẹ́ mi sílẹ̀ bẹ́ẹ̀ ló máa rí kò ní í padà àṣẹ tí bá ti pa láyé ọlọ́run fìdí rẹ̀ múlẹ̀ láyé kò sì tún fìdí rẹ̀ múlẹ̀ lọ́run bẹ́ẹ̀ ló màmá rí o kò sì ní padà mo gbà mí ojú rere bẹ́ẹ̀ ni o wọ́n ti rí pé mo gbé àpá kírísì kẹ́nikẹ́ni má ṣe yọ mí lẹ́nu ẹni tó bá tó wá dìde nítorí pé mo gbé àpá kírísì ẹni tó bá lò máa gbójú gbóyà láti máa yọ mí lẹ́nu àwọn ẹ̀dá bẹ́ẹ̀ olúwa yọ wọ́n lẹ́nu dójú ikú ni kò yọ wọ́n lẹ́nu ẹni bá yọ ọmọ mi lẹ́nu tó yọ ilé mi lẹ́nu tó yọ ògo mi lẹ́nu tó yọ platform lẹ́nu tó yọ ìpè mi lẹ́nu tó yọ ogun tèmi bá ṣe lẹ́nu ẹ̀dá bẹ́ẹ̀ ọlọ́run bá mi yọ lẹ́nu gbàgbára lọ́wọ́ kọlù wọn o bẹ́ẹ̀ lórí kò ní í padà thank you father because you answer prayer for the people that are under my platform right this moment they are going to listen to whatever we are going to say father lord give them let them understand the hair the spirit of understanding release it to them in the mighty name of jesus christ i want to be a good teachers Father Lord, use my mouth, use me mightily. Bless me as well in Jesus' name. I will not be trash after today. I will not be trash in Jesus' name. I shall be rewarded. My children, my people shall be rewarded in Jesus' name. People shall understand in Jesus' name. It shall not be meaningless, but it shall be meaningful. All the word that will be coming from my mouth shall be meaningful, not meaningless in Jesus' name. In Jesus' powerful name we pray. Amen. You are welcome to this platform. Please share, distribute me. so you are welcome once again to the memory once again yeah I've seen me. I think we I came today I did the chat today yeah so uh, you can see the title helping people helping people I want to I want to quickly tell you I don't want my story to be long I don't want my video to be short I mean to be long long like that but that's why I won't join anybody but I want to educate people about helping helping people you understand me a lot of people may you may give like this cash to somebody and another person the person who gave the cash will give you something that is not cash but it can be cashable later you understand me mm-hmm. so uh before I you help people actually this person I mean you you thinking you have in mind in helping that person like oh I saw this person and he need he need something and what that person need, I have it you understand me so you just you just you just you just bang into the person you knock the door you call the person you approach the person you know you need this okay take I will do this for you have it no problem you understand me but at the head of everything you now discover that the money the person gave to, the money you gave to that person. You understand? And later, and you have a very big, I mean, somebody has a problem. Like this, let me put it this way. Let me give you a story, then you understand it. There was a time when I was in South Africa, newly in South Africa then, not new like that, but like a year plus in South Africa. During the time, because when you get to a country, there's always a time of tough time okay there's always a time of tough time A uh, tough time when you locate you relocated from your country to another country even though you have money some people we complaining about money today here we our team mo wí pé we our, we French náà ṣe pé we yeah so some people are not complaining about finance they have the money but they don't know how to use it they don't know what to do Because it's also that has happened to me also. Because I remember when we are going to South Africa, we went with money. But the money until the money finished, wasted, we couldn't get a light. We couldn't know what to do with money. We are falling into wrong hands. So, some at times, I need of paper. They have money. Some have the paper. They are facing some trial. Okay? Now, let me quickly go straight to the points. That time, there was a, a guy, their family, Holy Ghost fire, and memory more take control, blood of Jesus. I cover myself with the blood of Jesus. I cover my people with blood of Jesus. My daughter with blood of Jesus. Agbára tí ò kìí ṣe ti ẹ̀mí mímọ́ ní àyíká àti àyídà yìí lórúkọ Jésù agbé gbogbo yín sínú ìgbèkùn ẹ̀mí mímọ́ ọlọ́run àlàyé ó yẹ máa dé agbára tó bá wà ní àyíká àti àyídà tí ò kì í ṣe ti ọlọ́run àlàyé ó yá ẹ̀mí mọ́ gbé wọn sí ìgbèkùn gbogbo ẹ̀mí àìmọ́ ẹ gbọ́rọ̀ olúwa bíbélì sọ pé àyà máa pa ẹ̀yin àlejò ẹ ó fi ìbẹ̀rù bojo sájàde níbi kọ̀lọ̀fín níbi kíbi tí ẹ bá wà nínú bíúdìn láti òkè dé ìsàlẹ̀ ní àyíká ilé yìí ní àyíká fúláàtì yìí níwájú àbílẹ́yìn ní orúkọ jésù mo pàṣẹ fún yín ẹ jáde kúrò lórúkọ jésù mo sàmì ẹ̀jẹ̀ jésù ààbò ọlọ́run sórí ilé tèmi àtàrà àwọn olólùfẹ́ mi àtọmọ mi bẹ́ẹ̀ lórí kò ní í padà. now so that time there was a a family visited it was um, it was my daughter's birthday i think so yeah it's my daughter' birthday so that around that february a couple family they, they visited our house you understand they visited our house um, because they're also from our area. That's they are from that uh, Lagos State Ekpe like that from Ekpe particularly. So in South Africa, this person, when they visited our house, they came that day with a, a very wonderful car, one fine car like that, new car. And the way the wife also black South African lady, but the husband is a Nigerian from Ekpe. So we just, you know, when you see people like, when people come new, you have something they don't have. They don't, they also have something that you are not having at that moment. Now, I saw this couple. They're wonderful. They didn't give, drop a penny. They didn't even give a birthday gift to my daughter nothing but we still manage to entertain them you know understand like that with the other people that came so after that day the person actually at that moment they were facing a lot of trouble but we look at them because this couple has they they came with car that time fine car not just ordinary car nice car the wife dress like you know you know that okay this clothes she, she dress nice neat and you know corporate like the husband also put on a suit you know he dressed corporately also and they are child they have a gay baby girl so he now promise heaven and earth that don't worry when things get better for them they are going to help us this and that like when people want to talk about helping abroad is assisting you especially the country of South Africa you know it's going to be for money I tell you except uh, the <laughs> you know anyway I don't want to go too much I don't want to go deeper much into the story so but after that day I pray like me I pray about everything for coming. Thank you for coming. Everything, you know, like that. You know, we we we we are we are we are happy like like like somebody who are better than us then came into our house to visit. So after that day, I started having dream about this person. Not the wife, about the man. I saw the man was running up and down like he wasn't settled he was going through problem. Please share. Share the show. Share to, please help me to share. Tolújọ tó bá lè bá mi share, bá mi share sí platform mi méjì, ṣùgbọ́n ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ náà bó jẹ́ èèyàn mẹ́ta àbí mẹ́rin àbí ẹ bá share share. Anyway, I still having dream about this person. God showed me things about this person. I saw this person was moving up and down, and he has a house. You understand me? He has a house, a, a story building, and the story building already sink. It's getting sink, sinking. Ṣé sink be sinking? Not sink, pátápátá, but getting sinking. You understand me? Like, what is sink? So they not show to me that any the man is not too tall. Oh. He's very short man, very, very. But no, I'm not talking about the stature. But the house that I saw with him, that he owns, is an upstairs. This person, the house already is getting sink. He lay here again, sọ ní Yorùbá, but mo like. The house was getting sink like ó he bent. So, ó ti bend. I woke up. I prayed. Again and again, the Lord revealed these things to me more than how many times? And when God revealed that to me the first time, I started praying for the person. Because already, you know, he came to our house and he promised that he's going to help us when anytime things are good for him. But do you know at that time, God brought him to our house because he need help. You, some people believe that money is good, but some people need more than money. Some things are, God deposits some things into some people. The gift some people have for you, it may not be cash. Okay? I've tested it. The Lord has used me many ways like that. You know, I started praying I, I, you know, when I first of all saw that uh, dream, when I have that dream, I was like, ah, I have to pray oh, because this person already promised to help. But you don't know at times, the person that believe they are coming that even promised to help you, the Lord going to is going to use you to help them. Okay, listen. When I saw it, I started praying. Ah, I don't know, Mara, started praying. But you must stop me. Me, so go come on. Ó tún dọjọ́ kejì. I saw it away. I know ilé yẹn ti wà nínú ẹrọ̀fọ̀. No, like ojo, it's now rainy. The surrounding of that house is now wet. A lot of, you know, the house is, the area is not dry, it's not tidy up. It's like a, eh, àwọn ìrà, kí ló máa ń pe ìrà náà? I will remember. So, I saw it again. I prayed. I started praying. One day I now call him. I call ṣé ìyàwó àbọ̀kọ ni wọ́n á pè. Èmi ò ń tètè pèèyàn bẹ́ẹ̀ mo ṣáà ń gbàdúrà because ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ló máa ń pe bàbá Sarah. I still praying, praying, praying, praying. I don't know that God need me. This person, the wife and the husband also, they need help seriously serious help they need it one day like that oh i started praying i started praying did i call this person or not i don't know hmm. suddenly our life just changed. one customer like first like ẹni tí a kọ́kọ́ bùkù fún nígbà tí bàbá ọmọ mi dá dúró ṣé ṣe yín mẹ́rin ó kàn ó kàn wá a kàn rí iṣẹ́ gbà personally fúnra wa like account booking company yẹn ṣé ṣe mẹ́rin the owner of the company was now Ghanaian we got that job so normally I pay late I normally pay late <laughs> we pay late that time we rent a three bedroom a bungalow We sublet it to many people. Okay? We only live in a world. That that very month, we couldn't pay late again. I was happy when we I have money to pay like that. The next thing, I said, oh, I will pay this person. I want to surprise my landlord. My landlady, she's a woman. I'm going to give her money on time now. Before the month ends, I just call her. I don't know. Come and get your money, oh. And she was coming. And that time, the people living in the house, Papa, I have not collect money from them, but I just believe that I have this money now. Let me just pay. Then later I will get it because I, just believe that she been bearing with me. Call me that day she now came with the husband she came with the husband and the husband is a Dangbana Shoko that day he came with the husband Dangbana Shoko have you ever seen South Africa that is Dangbana Shoko that I mean the crazy people okay the husband is a you know those one that small that you know when you look at that woman with all investment all the houses this woman got when you see the husband you never believe that That's the husband. That's I love one thing about South Africa. When you see their husband, at times not all of them oh, you will not believe that is their husband. They marry anything. Okay? They marry anything. Sorry for I'm just want to so she came with the husband for the first time. They park, and when they said they are outside, I was happy. I will quickly want to see when they after when the, the guy just came down from the car and he has a a this stick is eh, it stick emo pamalu No some tribe in South Africa they are like Hausa like that bóyá màlúù ni wọ́n máa ń sìn wọ́n máa ń gbé ọ̀pá ti malu exactly tó máa fi ń na àwọn màlúù yẹn. Hmm. no fight There's nothing you understand me it's not even yet time for me to pay This is just get mad. I'm telling you for the person that actually need my help. But somebody need my help. I'm here and the person is somewhere. And I need to be there. You understand me? The Lord have been because desperately they need me. They, mean, they need assistance, not me. They need God. And what they need, God have it. God has deposited that in me. You understand me? So the person the husband of the South African lady first time oh she started going to the kitchen going everywhere like that we oh, just going nothing I just keep maybe he doesn't understand English new or he, you know because they will understand English at times they will tell you hey we no oh, they they love to speak their language you understand I wasn't sure anything little time bye boyo mugbo but he that day is ó yo the husband has smoke the hive was like this and everywhere you can see that oh the next thing ṣá kí cut the story yẹn short bóyá wọ́n bẹ̀ sí ni but wọ́n á notice later actually been sent. He actually been sent that day all the people that go to one church and the one pastor that send it to me I want to lò bí smith ń jẹ́ ọlọ́run dáríjì mí o jẹ́ ń So bọ̀dà ọlá òyìn náà ti kú sí ó kò gbégi jáde ni mi ì bú o mi ṣe nǹkan fún ọmọ kan fẹ́ kó fẹ́ pé you you want to you have been you know it status i mean start i mean your life now has changed you know you just want to make it like okay o tẹ i want to appreciate you on time ṣé ó dẹ̀ pé ẹ̀mí èṣù tí ò jẹ́ kan rówó lẹ́sàn-án ó dẹ̀ pé you have to pay late gangan ni agenda ẹ̀. I just gave the money mẹ́ta ó kàn yọgi jáde ni Boya àrùn sí ni o bóyá sà sí ni o ló bá fọ́ igi ẹ̀ mọ́ mi lórí mo mà lápá yẹn lórí <laughs> my eye don't see staying abroad eh and that's why when people stole my things when people stole my things the sufferness I suffer in abroad. Hmm? I don't join gang. I don't join bad thing. I now make little money. And some people take it from me. They say, how much they steal from you? Say, nígbà tí mi kówó gọ́ọ̀mẹ̀ntì, nígbà tí mi ṣe politics, nígbà tí mi ò rọ́ọ̀bù, nígbà tí mi ṣe fraud. Then you ask me for, how, what is it gan? Anyway, ó fọ yìí mọ́, mo ní àpá yẹn níbi ìbàyẹ̀ orí mi. Ó ṣe fọ́gi mọ́ mi ní. Àṣé bó ṣe fọ́gi mọ́ mi ní orí yẹn, Ọlọ́run ti fẹ́ kí n lọ sí. Si ilé máa yẹn tí mò ń lálàárí yẹn ṣó ti yẹ yín mẹ́yẹn nílé ilé tí wọ́n ní àwọn ti ra lé sí South Africa ọmọ South Africa ló fẹ́ bọ̀ wọ́n rówó lé san ó ti yẹ yín mẹ́yẹn rówó lé san nǹkan tough. Today I don't want to go out. I just take my, eh, some painkillers dé. So, share now. Share now. <laughs> Anyway, sha. This person brought out the stick like igi tó ń fi normal ló bá dẹ̀ gbá mọ́ mi níbi orí. Ó dẹ̀ wo gan. Ẹ̀jẹ̀ bá bẹ́ sí gbogbo ojú mi. Ah ah. kò tiẹ̀ wá gba owó àkó àṣẹ àró o èmi nìkan àtọmọ mi dẹ̀ ni mo wà ń lé níjọ́ náà lọ àṣẹ àró o but àwọn kan ti bẹ̀ níṣẹ́ tí n bá ro nǹkan táwọn èèyàn ṣe fún mi wọ́n kò máa preach pé ká forgive àwọn èèyàn ni ọ̀rọ̀ tí mo ń sọ yìí àwọn pásítọ̀ ló wà behind it nígbà yẹn bí o ṣe gba owó yẹn lọ́wọ́ mi nìyẹn because baby ó bìlì pé how can you get money where did you get money to come in to come and collect that o ò tí gbowó tẹ̀ tí gbowó jọ because gbogbo ilé ta rent yẹn àti cottage o àti gbogbo yàrá o ṣe la gbogbo ẹ̀ rent yàrá kékeré yàrá kan làwọn á ń lò báyìí so mo wá ṣàfún lówó bí ṣe pé kò rántí kò gbowó yẹn jọ ẹ̀ kò gba owó can you believe it dúró ná yes kò gba owó nínú àwọn tó tí mo gbà sílé ń jọ yẹn Zambia wà nbẹ lára àwọn tenancy tí ó wá bá mi gbélé Zambia I have one two Zambia one ṣé Zimbabwe mi like Zimbabwe nínú ilé mi so hey, eh, Ethiopia ṣe Ethiopia wà ṣáà gbà àwọn èèyàn Zambia àtàwọn ọ̀dà mi ò rí pé Zimbabwe wà Zimbabwe yes I have one Zimbabwe guy. I have a Zambia couple. Which else? we are just like that in the house. So He couldn't collect the money. I was like, ah. I quickly, when the blood was rushing like that, like me, I don't call police because before the time, you know, I told you that um, almost I know òjò tó ń ṣe rántí rántí fámódù ó ti di reverence tó máa gbé ṣèǹsì ọ̀run bá ológun péyàn ó ti yẹmọ kó ti report mi fọ́lọ́pàá tó máa ní gbogbo chọọchì tó dín sílẹ̀ gbà yẹn a máa ní kó ṣàlọ máa report mi ìṣe kankan fún un mo ti sọ story yẹn rí. mo ti sọ story yẹn rí tó wá ní tó mi ìpọlọpàá mo wá pé níwàá bàbá mú mi níjọ́ yẹn mọ̀ pé ó ti jáde ó ti lọ sọ́dọ̀ kọ́sítọ́mà kan tó pé o ó ṣàti lọ sí town à invest gbà tí mo wá ní orí pé torí pé kò gbé fóònù lọ fóònù ẹyọ kan tá a máa gbà yẹn so ó ní ibi tó ń lọ yẹn màá pe ẹni yẹn ti máa fẹ́ bá sọ̀rọ̀ kẹ́lẹ̀ mọ́bi tí situation yẹn tó critical sí tó critical gbà yẹn ẹni tó ti wà ní bank tó ti ń fáwọn èèyàn lówó torí ẹ̀ you got to be careful àwọn ẹlòmíì tó bá fún wọn ní blessing tó ń fi blessing yẹn ṣe àánú wọn don't plant in the wrong place it also cause we can tell you today that it affected me as well okay I now call somebody I was looking for people around ibi tó lóun wà yẹn tí n lè the phone was not going ó wá jẹ́ mo wá pe ọ́fíìsì ó wá ní pé kí n pé tó bá ṣe tán níbẹ̀ pọ̀ máa yà sí ọ́fíìsì máa yẹn tó jẹ́ ọmọ ẹ̀pẹ́ yẹn tí ó wá sọ́dọ̀ tó lóun fẹ́ help mo wá pè níbẹ̀ pé wọ́n wá ní à pé wọn ò sí níbẹ̀ gbé bọ̀ wọ́n wọ́n máa sáré lọ ẹnìkan wá gbé mọ́tò pọ̀ máa sáré lọ bá wọn bẹ̀ ń bá sọ wọn ní kí ló ṣẹlẹ̀ ẹni yẹn wájọ ọmọ Ondo state tó wá gbé kinní ẹ̀ tó tún jọ̀rọ̀ bọ̀bọ̀ tí nìyẹn wọ́n wá ní mo ní àkán wá pé lálọ́ọ̀dù kan wá ń sìn ní ìwà ẹ̀kọ́ tó jáde yẹn ó ti kówó yẹn àti ṣàlàyé owó yẹn náà ni kí n pe láńlọ́ọ̀dù kí n fún tètè fún lówó ọ̀kan bẹ́ẹ̀ pé láńlọ́ọ̀dù má dé sìn kó dẹ̀ gba owó mi màmú nǹkan tó bóyá owó yẹn yá jù ta fẹ́ fi fún ni àbí mímí ìmọ̀ ó kàn ń sọ èdè South Africa tí mi ò gbọ́ kàn fọ́ igi mọ́ ọ̀tá mi ní orí pé ẹ̀jẹ̀ wà ń bẹ̀ lẹ́yìn bá ní are you sure mo ní ẹ mo ní ẹ wá wọ́n ṣe bá bó ṣe wá ní ẹni tó tún wá ní kí wọ́n pè wọ́n wá ní kí bọ́dà kan báyìí wọ́n pè bọ́dà yẹn wọ́n pè ní ọlá ó ní bó lẹ́gbàá ọ̀gá ó ṣorí pàràkàtà báyìí ó ṣiṣẹ́ lọ́dọ̀ this guy lára àwọn ọmọọṣẹ́ pastor pastor John Bangoshe ṣe ti yẹ yẹn so wọ́n wá tún pè èmi náà èmi náà tún wò pé torí gbogbo yẹn wọ́n máa ní kí n so oúnjẹ fún wọn gbogbo nǹkan tí n bá ti ní náà gbà tára ń ní ọ̀tá mi yẹn náà bẹ́ẹ̀ náà ni máa fi sáfíìsì wọn wọ́n máa bá mi gbogbo wọn tá a bá ti gba tó bá jẹ́ parí lẹ́sẹ̀ ẹ̀sánbù thirty dollar báyìí tó bá rí i pé thirty dollar wọlé sọ́wọ́ mi they make sure they call me pé à kí n ra mandonat fún ọ bóyá mandonat yẹn jẹ́ ten dollar i will buy it owó tó bá yà sí wọlé sọ́wọ́ mi nígbà yẹn náà tí ò tí wọ́n máa make pé wọ́n pín bẹ́ẹ̀ but àwọn tó ń pín nínú owó yẹn ni mo wá rí pé mo wá bá gbogbo wọn ní díẹ̀ kẹ́ lè mọ̀ pé wọ́n bẹ̀ wọ́n níṣẹ́ so mo wá pe má yẹn náà torí ọlá ó ti kú sí ó máa ń wá ó máa ní kí n sóúnjẹ fóun ó máa gbé girlfriend ẹ wá ìyàwó ẹ kọkọ bẹ́ẹ̀ á béèrè owó máa fún àgbàlagbà ní òbọ̀tì a máa ṣe dáadáa fún a máa tún a máa bìlípa tún bẹ́tà jù wọ́n lọ dé ajá máa ṣe ẹ̀ fún n bá pè òun náà gbà tí mo ti ń wá gbogbo bí ṣe máa pe bàbá ọmọdé tí mi ò rí pé yẹn mo láti pe àwọn bébélò kan tí mo rè pé ẹjọ́ ṣé wọ́n wà bẹ́ẹ̀ ẹ wọ́n mọ nǹkan to ṣẹlẹ̀ wọ́n lóun bọ̀ ń sìn àṣé ó mọ̀ bẹ́ẹ̀ ṣó ṣe ti rí mi lọ́ọ̀kan báyìí iye tó ń pè ní ọlá yẹn tó ṣe rí mi lọ́ọ̀kan pé ẹ̀jẹ̀ ti bojú mi báyìí E mo nǹkan tó ṣe fún ọ̀gbẹ́ni to fọ́gi mọ́ mi lórí yẹn bóyá ọkọ ẹ̀ ní o òtòlóhùn ló sọ lọ́jọ́ ìpọ́kọ ẹ̀ ní bóyá boyfriend ẹ̀ wá ní o àbódẹ̀ lọ́ọ́ àyà bọ̀bọ́ yẹn wá fún mi o I don't know bọ̀tí wọ́n lọ́kọ̀ ẹ̀ ni mọ́tò tí wọ́n gbé mọ́tò nice car báyìí náà gbọ́ bí ọlá bí ọlá ṣe ń bọ̀ báyìí ó kàn lọ embrace i bọ̀bọ̀ tó fọ́gi mọ́ mi lórí yẹn ni nígbà tó ti rẹ́jẹ̀ lójú mi báyìí ọlá náà ti kú sí ọlá bó ṣe rí ẹ mọ̀ pé kó o pèèyàn kó o rò pé ó fẹ́ wá rescue ẹ ṣó ti yẹ yín bẹ́yẹn torí I don't even know what to do mo kàn ṣáà bleed láti gbogbo ẹ̀jẹ̀ ẹ̀ ti dà látòrí mi báyìí sí gbogbo ojú mi ọlá yẹn ló kọ́kọ́ wá dé àwọn tibí tí mo pè yẹn wọn ò tí ì dé tọ́yìn bá mi sọ́ọ̀tì fún bàbá ọmọ mi bọ́lá ṣe rí orí mi báyìí látọ̀ ọ̀kan nínú gate ó wà ń tà ó gbé mọ́tò ó máa ń gbé mọ́tò yín ká ń gbà yẹn ó gbé mọ́tò báàkì kan báyìí pick up mọ́tò náà ó ní wọ́n jí létà létà náà ni ó ní wọ́n jí mọ́ òun lọ́wọ́ ṣé ti yín mẹ́tọ́ wọn ti wọ́n pé bóyá owó ìké ni yín ká fi rà á ọmọọṣẹ́ yín ká ni kó tó wá transfer sọ́dọ̀ àbúrò ẹ̀ tó ń ṣe pásítọ̀ yẹn so bó ṣe gbé báàkì yẹn ó páàkì báàkì mọ́tò báàkì báyìí that's pick up bó ṣe bó ṣe rí pé o ẹ̀jẹ̀ ti bòmí yẹn ó kàn lọ embrace ẹni yẹn nìyẹn tí èmi rò pé kó dé kó sọ pé why what happen kí ló ṣe fún <coughs> kí ni mo ṣe fún <coughs> ṣe lè lọ embrace ẹ ọ̀la ó lọ embrace ẹ báyìí lójú mi ẹni tí mò ń sọ mo máa sóúnjẹ máa sọ pé mú mi bú kìkì ìjọ kí n sóúnjẹ kí n má sóúnjẹ fún mọ́ má sóúnjẹ fún tí n bá ẹni kọbọ̀ tó bá wọ́wọ́ mi bá wàá mẹ́sàn-án pé ó claim pé ó like McDonald's ó like kara nǹkan ẹ̀tọ́ understand a máa ra nǹkan máa ra nǹkan fún bó ṣe lọ yẹn bẹ́ẹ̀ sẹ́ni yẹn nìyẹn mi pé <coughs> lẹ́sẹ̀kẹsẹ̀ the Lord just said to me that the person you call do you see the way she embraced the person the spirit of God in me embrace bó ṣe embrace ẹ̀yẹ kó sọ pé good job well done job ló ṣe ìyẹn mi pé n tí àwọn bẹ́ẹ̀ náà ló ṣe fún mi. mo wá sọ pé inú wá bí mi wípé ah, ẹ mọ̀ pé mi lè sọ pẹ̀lú eléyìí mo wá ń bẹ̀ pé ah, kí ló dé tí ẹ lọ́ embrace ẹni tí ó fọ́ nǹkan mọ́ mi lórí ó kàn mo ṣáà rí pé wọ́n jọjọ sọ̀rọ̀ mi ìmọ̀ kan tán jọ sọ lẹ́gbẹ̀ẹ́ bó ṣe kúrò ńbẹ̀ náà nìyẹn tó lọ kò ṣe nǹkan kan bí another person ṣe dé ni ẹni tí wọ́n á sọ pé ọlọ́run rán wa sí tí ọlọ́run rán mi sí èyí tó sọ pé òun máa help mi yẹn ọlọ́run rán mi sí tó wá ń gbà yẹn bí ọmọ ṣe ẹ̀kọ́ wọ́n ṣe ní ẹ̀kọ́ eh, ní òun náà sí bẹ́ẹ̀ but wọ́n ṣe sáyẹ́nẹ́ nìkan wá ní ẹ̀ tó wá rán wáyé wájú ọmọ Ondo state ọmọ Ondo township ti ẹni ó ṣàṣì pé bọ̀kan tó dé wọ́n ti wá lọ bó ní irú nọ́ọ̀sẹ̀sì wo nìyẹn wọ́n ṣe eré nígbà tó ń bọ̀ wá mú àwọn èèyàn wá wọ́n ní wọ́n tàbí pàtó máa dé wọ́n ti lọ. ó wá ní nǹkan tó ṣe yẹn ipe àwọn ará ìlú South Africa yẹn pé kílà wà nínú wọn wọ́n lè bẹ̀ wọ́n lè jẹ́ iṣẹ́ kílà ló ń ṣe bó ṣe wà yẹn ipe sọ òun ló máa dangerous ká kúrò but Ọlọ́run fẹ́ ká kúrò ń bẹ̀ yẹn ẹ understand àfun owó tó wá gbà owó tí mo pè kó wá gbà kò gba owó yẹn lọ́jọ́ yẹn wọ́n máa ní àgbúrọ̀ kúrò nílé yẹn ní ọjọ́ yẹn in fact yàtọ̀ sáṣọ wa díẹ̀ díẹ̀ a mú nǹkankan àwa fi gbogbo àwọn èèyàn tí ó rẹ̀ǹtì lé lọ́wọ́ wa tá sublet fún àwọn la sílẹ̀ síbẹ̀ bed everything wọ́n ṣe kúrò ní wọ́n ṣe ní àgbúrọ̀ kúrò ń bẹ̀yẹn nísinsìnyí pé torí bó tún ṣe wá lọ tí ògbówó yẹn tá àdẹ̀ ṣe ìwọ̀kọ̀ fó lè jẹ́ pé wọ́n bẹ̀ níṣẹ́ ni tó ti ní ẹ̀ pé ó lè jẹ́ pé wọ́n bẹ̀ níṣẹ́ ni wọ́n ti pastors i mean wọ́n ọlọ́pàá ńgbà tí ọlọ́pàá mú mi títí títí ó tún wá di favour fún mi pé what did you do to them mo ní I don't do anything ó wá sọ fún mi wọ́n dẹ̀ ti sọ pé tọ́lọ́pàá bá ti múyàn fún ẹ̀mẹ́ta ńgbà wọn ò ní fún bẹ́ẹ̀lì mọ́ mi ṣe kankan o intimidation ni mo máa nígbà yẹn intimidation is an offence in South Africa wọ́n ní mo intimidate wọn kí ni mo fi intimidate yín ẹ̀yin lẹ intimidate mi mi ò bá yín sọ̀rọ̀ ẹ̀yin lẹ máa molest mi ẹ̀yin lẹ bú mi ẹ̀yin lẹ ṣèkà fún mi èmi kò máa máa lọ jẹ́jẹ́ mi wọ́n ní mo tún intimidate wọn intimidation ṣáà ni rántí pásọ rántí fámódù nígbà yẹn lóní kọ́ máa open against me. àti gbogbo ọmọ church. ẹ̀ <coughs> torí pé àná òjò ní kọ́ máa open case kan frustrate èmi àti bàbá ọmọ mi ṣé ti ń lẹ́yìn. so ó wá di ní àwa kúrò àwọn rò pé ah, wọ́n ní mo gbọ́dọ̀ kúrò ń bẹ yẹn sínsìn bá ṣáà ṣe mú àwọn nǹkan díẹ̀díẹ̀ ní bọ́mọ mi bí ẹni ìyẹn ẹni tí mo ti ń lálàá rí pé ilé ẹ̀ ń sìnkì yẹn ṣé ń gbọ́rọ̀ mi bó ṣe wá sọ pé ẹ lè sun bíbà ẹ lè sun bíbà bọ́n ṣe gbé mi tààrà lọ sí ilé wọn nìyẹn èmi àti bàṣẹ putin síbẹ̀ yẹn àṣẹ ìyàwó wọn ṣé ń gbọ́ ìyàwó wọn ti wà nínú oyún tó bá ti oyún yẹn bá ti tó some months ó máa bẹ̀rẹ̀ sí lálàá kan oyún yẹn máa máa jò títí ó máa tún fi wálẹ̀ oyún yẹn lè ti wọ six months a máa bẹ̀rẹ̀ sí í a máa rí ẹ̀jẹ̀ a máa títí ó máa fi wálẹ̀ so bá ṣe dé ìyẹn àwọn couple that problem have been with them so ti yẹn apart from gbogbo nǹkan tó ń ṣe wọ́n yẹn oyún yẹn ọ̀tọ̀ tún ni toyún ọ̀tọ̀ ni towó torí àwọn nàìjíríà mo mo respect àwọn nàìjíríà fún kankan ṣe rí ìkà yẹn wọ́n máa ń ṣe é pé tán bá ni wọ́n ní tí ìyá ńlá bá ti gbéyàn ṣọlẹ̀ kéékèèké a máa gorí ẹ̀ tó bá ti sẹ́ẹ̀jì àtáàkì kan fún ẹ gbàm àwọn oní tó bá ti wá fẹ́ ṣèkà náà tí ìkà wà nínú wọn naturally wọ́n bẹ̀rẹ̀ sí ń dá tiwọn wọ́n máa dájọ wọn ìyẹn lẹ máa rí wọn lẹ máa rí pé bó ti ẹ̀ ṣe anybody tó bá kàn ti pé lè yá àtáàkì ẹ̀ òun náà kàn ti àtáàkì tiẹ̀ ni they the in group ó ti yé bẹ́ẹ̀ torí ẹ̀ but àwọn onígbàgbọ́ kì í work in group like that evil work in group they are like soja and they work together Ants, they don't work alone. They work together. So, àwa débẹ̀ lóru ọjọ́ ta débẹ̀ gangan. Mo ṣáà mo ti treat àrùn orí mi mo ti ṣe mo ti gbàgbé pains ẹlẹ́sẹ̀kẹsẹ̀ kò ṣe nǹkan kan fún mi. Mo lo painkiller mo ti wà òkè. Mo wá bá woman yẹn nínú problem. Ó máa ń pè mommy is what happen ní kankan nìkan ó go through pain olóhùn dẹ̀ ti máa ń go through ẹ̀ ó ti máa ń ṣẹlẹ̀ sí often and often mo dẹ̀ ti rí mo ti lálẹ́ more than three times pé ilé wọn sink ilé yẹn lójoojúmọ́ mi bá rí pé ó sink báyìí another one ó tún sink jù bẹ́ẹ̀ lọ sink jù bẹ́ẹ̀ lọ ó ṣá fún mi mo ní òkè torí ẹ̀ àdúrà ń gbà o ètò yẹn àdúrà tí n bá jẹ́ ọlọ́run àti àdúrà ìwà mímọ́ bí ṣe wà èmi kọ́ ni má máa sọ̀rọ̀ mo dúpẹ́ fọlọ́run yes torí ẹ̀ àwọn èèyàn gbogbo nǹkan tó máa fẹ́ ṣe fún ẹ nígbà tí ọ̀tá bá ń bá fà náà ni pé kó máa fẹ́ introduce ẹ̀ṣẹ̀ sí ẹ. anyway ó wá ṣàlàyé fún mi ó wá dárúkọ orogún ẹni tí ìyàwó ẹ ẹni tí ọkọ ẹ ń fẹ́ tẹ́lẹ̀ kó bóyá kó tó travel wá South Africa ni o àbó travel lọlé ó lọ fẹ́ ó ṣáà ti promise ẹ̀ ṣó ti yé bẹ́ẹ̀ lady yẹn ló ló máa ń ṣẹ̀dá attack ẹ̀ so ó tọ́ ni o mi mo forúkọ gbogbo wọn láṣìírí nsìn kó bá dàbí pé wọ́n drag wọn ṣùgbọ́n ń gbà mí o máa ń da kéèyàn drag wọn gan ṣùgbọ́n kò need kò necessary for now mo á bẹ̀rẹ̀ sí í gbàdúrà fún mo wá ní òkè ṣé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn mo ọlọ́run dá mi lójú gan o ọlọ́run ó dá mi lójú gan <laughs> mo ní is that the what happen and eh, ó wà ní pain kò lè gbó tí kìnìyà bá ti ń ṣẹlẹ̀ báyìí mi kó máa sick títí ó máa fi lose gbogbo ẹ̀ mo á ní kò sí problem ó lóun ti gbàdúrà mo ní à ah. ó lóun máa ń gbàdúrà gbogbo ṣọ́ọ̀ṣì ló ń ti lọ mo ní à ah. okay bó ṣe sọ gbogbo ọ̀rọ̀ yẹn báyìí mo ní ok eh, eh, ṣé nǹkan tó náà ń sọ ni ó tún wá sọ pé gbogbo problem yẹn náà but ọkùnrin ló máa ń fa problem yẹn o ọkùnrin yẹn each time ọkùnrin yẹn máa tún communicate pẹ̀lú obìnrin yẹn ìyẹn ọkọ ẹ̀ yẹ o ó máa ń communicate pẹ̀lú obìnrin tó ń fún problem yẹn obìnrin tó ń fún problem yẹn obìnrin yẹn ti nàìjíríà yẹn tẹ̀pẹ́ gan tiẹ̀ ni ó rí ọmọbìnrin South Africa yẹn bíi threat níwà ọmọbìnrin South Africa yẹn wọ́n ń lò fún ohun gbogbo ni wọ́n lò fún bọ̀bọ̀ yẹn ṣe ti yẹn the girl can pray but àdúrà ẹ̀ lè má nítumọ̀ ṣe ti yẹn wọ́n ní no problem bó ṣe ṣàlàyé fún mi we spend one month and few days nínú ilé yẹn but gbogbo ogun ayé wọn ló ṣẹ́ pátá started praying mo wá ní ṣó lè ṣe night vigil ó lòun lè ṣe mo ní tá a bá ti bẹ̀rẹ̀ ní twelve mo lá máa parí ní five ó ní fà tá fẹ́ parí ní ten àárọ̀ ó ní kò sí problem mo ní no problem a máa gbàdúrà máa raise prayer points máa gbàdúrà fún ṣe ìṣòro ẹ̀ gbàdúrà ẹ̀ gbàdúrà ẹ̀ ẹ̀jẹ̀ tó ti ń rí yẹn ó ti yẹ ó tún ti ní oyún míì tóyún yẹn ti tóbi tó ti fẹ́ máa tó ti ti ń leak ẹ̀jẹ̀ yẹn stop no medication nothing nothing no hospital let's understand the blood stop he has the baby everything stop bí ogun òru yẹn àti ogun kẹjẹmaya yẹn ó stop financial crisis tí wọ́n ní ó stop let's understand financial crisis wọn ní oṣù kan la ló ń bẹ̀ àti bí ọjọ́ kan àbọ̀jọ́ méjì gbogbo problem yẹn for that one month yẹn kò sọ́jọ́ tí mo sùn báyìí tí n bá parí ní five ṣé mo pé tí n bá dé ní alẹ́ màá tètè sùn bí ọwọ́ eight màá sùn bí three to four hours so tí n bá parí night vigil màá sùn bí two hours tá a bá parí ní five màá sùn bí seven la máa jáde àbí seven thirty so màá sùn bí two hours pàtó máa lọ nínú mọ́tò mo lè máa tún rẹjú tó máa ń drive lọ mo lè máa sùn problem yẹn ṣàn sọ ìgbà tí problem máa sọ tó ti tó time láti kúrò níbẹ̀ tí ọlọ́run sọ fún mi pé ó ti tó àkókò báyìí kó tó di kó tó gbà tó ti pé twenty five days everything ti normalize ṣe mà wá ní mọ́tò ń gbà yẹn ẹ ṣe yín bọ̀bọ́ yẹn máa gbé mọ́tò jáde mọ́tò tí wọ́n ń gbà yẹn mi ò mọ̀ bóyá ibi tí wọ́n ti rà wọ́n ti wá sísẹ̀ lọ́wọ́ ẹ̀ ká tó débẹ̀ mi ò gbogbo problem ló ti ń go through ṣé mo tó bá ra credit àbí tó bá dẹ̀ pé wọ́n lọ lọ rẹ́ǹtì àbúgbà mi ṣámọ̀ṣá wọ́n ti gbà á kò ṣáàtì kankan a gbé mọ́tò so gbogbo nǹkan tí wọ́n tún padà fún life ń better which I know everything get better wọ́n bí ọmọ náà ọmọ náà máa ti dàgbà ń sìn o. ìgbà tó máa yá àwọn ogun ara ilé àti ogun ẹ̀pẹ́ ogun yẹn náà kó tiwa ńgbà tó yá o ní South Africa ń bẹ̀ yẹn ó láwọn guys kan báyìí tó ń wá láti South Africa ń gbà yẹn bàbá bàbá Yusuf àti Alhaji wọn pè mí mi I don't talk to them yẹn ìkan nínú wọn ó ti wá béèrè fún àti sáà mi rí like ó fẹ́ ra mọ́tò lọ́wọ́ mi pé kí n gbé mọ́tò fún un ní sọ́mẹ́ torí pé ìyàwó ẹ̀ jẹ́ bíi ọmọ afẹ́mi like àwọn tó máa ń láìkì ẹ̀ eh, so wọ́n máa ń rajà lọ́wọ́ mi so wọ́n á ní kí n gbé mọ́tò mú gbà pàtó ṣàdébẹ̀ yẹn printed to ẹ mọ̀ wọ́n ti wá dára lé. gbà tó máa kú some days ta máa kúrò ń bẹ̀ tọ́lọ́run ti bá mi sọ ẹ mọ̀ pé tọ́lọ́run bá ti ń bẹ̀ sọ tó bá tètè gbọ́ kò àbí kò tètè make move ẹ mọ̀ pé mo sọ nípa delay is dangerous today ọlọ́run ti bá mi sọ pé kí n kúrò ó ti ń sọ fún wa pé now problem yẹn bó ṣe tán yẹn you have to move ọlọ́run ti gbé mi èmi ọlọ́run máa ń bá èmi mọ́ máa ń bá mi sọ gan mo ní ẹ ti understand but ẹ mọ̀ pé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ náà tó bá work together with them you cannot be in accord you understand me hmm. ó ti lé ọjọ́ kan ọjọ́ tán ní ká kúrò yẹn a ti ń wá ilé o bó ṣe lé ọjọ́ kan báyìí a ti jáde àwọn ti gbé mọ́tò wa jáde àwa wá lọ wọ mọ́tò ṣé ti yé mẹ́rin bọ̀ mo bínú jẹ́ pé àwa ní mọ́tò adẹ̀ lọ́mọ òun máa jáde òun lọ gbé mọ́tò wa òun kẹ̀lẹ̀rẹ̀ òun nìkan ni kò gbọ́mọ jáde ìyàwó ẹ̀ wà nílé àwa lọ́mọ a máa já ọmọ wa sí ẹtí wọn ní sáà bẹ́yẹn so àìfẹ́ sọmọ abọ̀t aṣáà jáde gbogbo wa jáde ìyàwó ẹ̀ ṣáà jáde níjọ́ yẹn gbàtà máa dé inú yàrá yẹn inú yàrá wa báyìí ibi tó ń fún wa ń gbà yẹn ti yàrá kan bíi guest room tá yẹn omi ní gbogbo ilé gbogbo matras gbogbo ilẹ̀ àti gbogbo situba àti gbogbo yàrá tó kù omi kò wọlé àmọ́ very whatever the money what time is coming from I just smile bí ti mẹ́rin I just smile because the Lord now said that ó ti parí o níbi báyìí o you have to move so that wọn ò tún ní sọ kan ò tún ní fi bí sóore fún ẹ you understand me you got to move but nígbà yẹn arílé kan a ṣàfẹ́ wá ibi tó wà òkè because a ti a ti wà òkè láti afẹ́ ibi tó wà òkè tá a máa wà tí síkírẹ́tì wà dáadáa. àwọn ti bí yẹn ó mà tún padà ìyàwó yẹn ò ṣe kankan o àwọn ọmọ méjì kan wa mìíràn bọ́ méjì tí mo wá sọ yẹn bọ́ ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú mi ni wọ́n bẹ̀rẹ̀ sítórí ṣé mo pa àwọn ará ìpè máa ń gan nǹkan tí ò ṣẹlẹ̀ wọ́n lè sọ pé Mary ni agbára kìíní kan ni mò ń lo ẹjọ́ ti sáà bẹ́yẹn <laughs> bọ́bọ́ yẹn wá bẹ̀rẹ̀ sí ń praise ọlọ́run pé ah òun respect mọ́mí búkí o ah mọ́mí búkí when he pray something happen o ah kìíní kan ẹjọ́ ti sáà wọ́n ní God is God bọ́ ṣe eré àwọn méjì tó ń bọ̀ látó ṣẹ̀ṣẹ̀ dé látẹ̀pẹ́ yẹn ẹ̀mí èṣù wà nínú wọn ó dẹ̀ ìwà nínú wọn dọ́là ó ti ẹ̀wà náà wọn tó lọ kí sáré ìkan nínú wọn black yẹn wà náà wọn tó lọ kí sáré àwọn gbà tó dé South Africa nígbà tó wá ti yá wọ́n máa tẹ̀lé wa káàkiri náà ni ogun ayé ẹ̀ àwọn kan wà wá máa fojú wò wọ́n pé à tó o bá dẹ̀ fún wọn lóúnjẹ ń ṣe ibi máa pa wọn kú àwọn kan wà tẹ́ pé o gbúdọ̀ fi wọ́n lẹ̀ kébi pa wọn o or else tó bá lọ fún wọn ní oúnjẹ tiẹ̀ oúnjẹ tiẹ̀ yẹn gògó dà pé wọ́n ń fi ògùn ẹ òun wèsì dànù ògùn ẹ ni they need to you understand because they don't they will never value you they will never understand you i mean they will never appreciate you they will use you they will even be the one to cause problem for you kò ń ṣe pé bóyá ọlọ́run kọ̀ sí wọn nìkan they will use their mouth to cause problem for you like they will be talking about you badly ó ti rí rẹ̀ rí bí màá yẹn ṣàtìyí ṣe tó dà pé ó dà pé wọ́n wá fẹ́ máa fi jealous somehow mo kàn sọ fún yín but into tí mo fẹ́ sọ̀rọ̀ pé you helping some people some people believe they want to help you at time but God want to use you for them do you see ṣe é rí nígbà yẹn problem tí go through ṣé mọ̀ pé ọwọ́ tí wọ́n ń sà tí oyún tó bá ti gbé yẹn each time yẹn ọwọ́ tó máa ń sà tí oyún ẹ̀ yẹn ọwọ́ yẹn náà ló máa ń da gbogbo bísínẹ̀sì wọn rú ló máa da gbogbo ayé ẹ̀rú tó bá ti di pé wọ́n ń wá owó tí oyún yẹn bá ti bẹ̀rẹ̀ sí ń jò báyìí gbogbo finance wọn náà máa jù ní everything torí àbìlù kan agbára ìkà kan ni wọ́n sà láti nìkan ṣó ti yẹ yín mẹ́yẹn ìgbà tó wá yá tí ogun yẹn máa tún wá pọ̀ dáadáa ṣọ́ọ̀ṣì tí a ti wá ń lọ sí church yẹn torí pé àjọ bẹ̀rẹ̀ church eh, John I mean John yẹn ní Bámgbóṣe yẹn ni so there is power of prayer there I pray bí tèmi bá lọ because tèmi bá dẹ̀ ṣe nǹkan wọn máa ní mo ṣe excess wọn ò dẹ̀ mọ bí tí mo ti ń bọ̀ iṣẹ́gbẹ́ wọn ò but I'm a humble woman yes humble to the heart very humble ṣé ti yé. The way I humble myself under people who are junior, who are small, who are anything, and who are not even up to, <tsk> sorry, everybody is up to something, but I humble myself. So for that, people, anybody, kàn lè máa tẹ̀ mí bàjẹ́, wọ́n call lè ṣe anything tó bá wù wọ́n fún So ni church is that one lọ ẹ̀ mọ̀, mo tún máa invite, mo kó èrò púpọ̀, gbogbo majority mo customer wa. No, kì í majority àti àwọn tó bá need need assistance wa ṣe ni bẹ́ẹ̀ mi ṣe bí wọ́n ṣe ń transfer pé à ah, tí woman yẹn bá pray à ah, kankan ò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lèmi náà máa transfer ògo yẹn àti praise yẹn sí church yẹn pé if you come to my church nígbà tó bá ti sọ you will get uh, you see you pray God your God will answer your prayer customer ti dé báyìí tí mo invite on internet they have been praying for them wọ́n ti wà nínú schedule prayer mi kò jọ ń sìn yìí o mo ń pray fún yàn bọ̀ kò ń ṣe gbogbo ẹ̀ mo ń pray fún sin I tell you kì í ṣe everybody I pray for everybody there there's some people tí ọlọ́run ti say, ní àyàlẹ́ bíi farao kàn lè yé yípadà ó nítorí pé òun ti tọ́jú wọn sílẹ̀ fún parun tó bá gbàdúrà fún àwọn èèyàn wọn ò lè change ọ̀dì tó bá parun. wọ́n máa wá sí church yìí bó ṣe yá o bàtí nǹkan ti wà Okay, fun. ṣé ti yí mẹ́rin láti pray gbogbo nǹkan ti wà Okay. oyún ó ti bí ọmọ yẹn ó ti lóyún ìyàwó ẹ̀ ti bímọ yẹn ó sì lóyún bó ṣe tún wá lọ gbé lady yẹn wá láti nàìjíríà ni <laughs> ó ti dà lady yẹn ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì bọ̀bọ̀ kan tó máa ń drag lórí facebook yẹn ló wà ṣé ti ṣe ìfẹ́ dárúkọ ẹ̀ ìfẹ́ drag anybody i don't want to measure anybody today. bó ṣe lọ wá lọ san owó nìyẹn fúnra rẹ̀ àwa la wá hẹ̀pẹ̀ ṣe mọ̀ pé ń sin ẹ̀mọ̀ pé promise wa pé òun máa help àti nǹkan bá wà òkè àwa la help both spiritually and financially nígbà yẹn àwa lọ́lọ́run wá lò fún. bó ṣe wá lọ sanwó nìyẹn wá lọ gbé lédi yẹn wá látẹ̀pẹ́ láti nàìjíríà lẹ́yìn tíyàwó ẹ̀ ti bí ọmọ yẹn ó wá fẹ́ ṣe ìyàwó méjì ayé ẹ̀ padà rí bákan ìyàwó yẹn náà padà gbà tí ìyàwó yẹn wá dé nínú ṣọ́ọ̀ṣì tó ń lọ yẹn ó kọ́kọ́ gbé ìyàwó yẹn pamọ́ sọ́dọ̀ bọ̀bọ́ kan báyìí ní bro ìgbà tó yá o wọ́n wá rí pé bóyá ó ti gbọ́ pé èmi ń ni mo gbàdúrà fún máa ń support ìyàwó ìyàwó yẹn kàn ó máa ń wá ẹni ọ̀dọ̀ yẹn tó gbé pamọ́ sí ẹ̀ ẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ń gbógun tì mí yẹn ìyàwó tán lọ gbọ́ láti nàìjíríà yẹn gbà tó gbógun tì mí bí ọkọ ẹ̀ náà ṣe gbógun nìyẹn ṣé ti yẹ mẹ́rin wọn wá ń gbé wọn jẹ́ kí ìyàwó tìbí yẹn wá sí church òun ló máa máa wá church òun àti ó máa pàdé bọ̀bọ́ yẹn ní church ṣé ti yẹ yín mẹ́rin wọn wá gbé ogun tì wọn ẹ mọ̀ pé nísèmi mo invite káyé tiẹ̀ lè dá bóun ṣe ti bẹ̀rẹ̀ sí wà òkè bó ṣe wọ́n jẹ́ pé ètò wà nàìjíríà yẹn ni tó máa dé báyìí ó gbé sọ́dọ̀ ẹ̀ ń tí lára mẹ́bà church kan tèmi ti invite sí church wa ṣó ti yẹyin bó ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú mi nìyẹn òun àti ìyàwó yẹn ìyàwó yẹn ó bẹ̀rẹ̀ pẹ̀lú mi ó mọjú aṣáájú tó yẹ pé mi ìfẹ́ dárúkọ ẹ̀ at the end of everything ó fẹ́ bọ̀bọ̀ ó fẹ́ ó nílò wọn drum set kiri yẹn bó ṣe drop ẹni tó gbọ́ láti nàìjíríà nìyẹn bọ̀bọ̀ yẹn bó ṣe lọ fẹ́ bọ̀bọ̀ kan ní church nìyẹn ṣẹlẹ̀ ni wọ́n bọ̀bọ́ yẹn ṣẹlẹ̀ ni ó wá máa ń lùlù fún wa ní chọ́ọ̀chì yẹn nígbà yẹn ṣẹlẹ̀ tó wà ń ta yẹn so òun ló wá fẹ́ bó ṣe dọ́ǹpù ẹ̀ nìyẹn but tí mo fẹ́ sọ ni pé mi fẹ́ continue because mi fẹ́ dárúkọ anybody because most of the time tí n bá dárúkọ èèyàn náà lórí platform is like mo kàn fún ọ ní popular mo kàn publicity tí wọn ò sanwó fún but a lè fọlọ́wọ́n ṣe sáwọn báyìí ṣe two lives to me They ìdẹ̀fẹ́ go deeper into the story. He plan. I promise to help me then, but God use me for them. So, what is the point? Is that you may promise to help some people. If you don't really know the problem you two are carrying, okay? And at the end of everything, the person you are planning to help, God is even sending that person to your life. The day he promised us, we don't have the money. I look at him, gbogbo tó gbé wá sílé mi ni mo fi bẹ̀rẹ̀ mo fi bẹ̀rẹ̀ fọlọ́run ṣùgbọ́n mo dúpẹ́ pé kì í ṣe irú ẹ̀ lọ́lọ́run ṣe fún mi bìkọ́ gbogbo pákéjì tó ń gbé wá àti ìyàwó àtọkọ níjọ yẹn wọ̀ sí pákéjì tẹ́ bá gbọ́ fake pákéjì ni wọ́n gbé wá ẹ tán sàn bẹ́ẹ̀ yẹn bọ̀ mí ìdẹ̀ rí bíi pákéjì bọ̀ mo wá wípé ah, ọkàn wọn ti balẹ̀ níbẹ̀ yẹn bọ́n gbogbo wà yẹn tẹ̀mí rí pé ọkàn wọn balẹ̀ ọkàn wọn ò balẹ̀ ẹ mọ orí sì ti mo fi rò pé ọkàn wọn balẹ̀ ó fẹ́ ọmọ South Africa ó ti fẹ́ ọmọ South Africa ní ìwé ó ti níyàwó ó bímọ wọ́n tún ti ra ilé ilé tí mo sọ yẹn wọ́n rà á ni wọn ò rí owó san ní gbogbo àyẹn torí tí bísẹ̀sì ò bá ti lọ tó ò bá ti sówó báwo ló ti fẹ́ san bíìlì ẹ ẹ̀yọ́ ó ní serious problem ìyàwó ẹ̀ tún wá ní ọmọ tí wà lára àwọn ọmọ tó ní nílé ni ọmọ yẹn á ti dàgbà ń sìn ọkùnrin ló tún wà fọmọ yẹn bí èyí tó kọ́kọ́ bí tẹ́lẹ̀ wọ̀ sóbìnrin ìgbà tó máa bí ọmọ yẹn ọmọ tó ń ya níjọ́ yẹn lọ́hùn tẹ́jẹ̀ tí ń ya tó ti rò pé máa jábọ́ bó ti máa jábọ́ tó ti rìn láti pé yẹ́ èso máa jábọ́ tọ́lọ́hún fi gbé àwa wá nítorí òun ṣe mọ̀ pé mo ní wọ́n fọ́gi mo orí mi ń jọ because ẹ̀jẹ̀ yọ ọ́nà ẹ̀ nítorí pé ẹ̀jẹ̀ ń yọ ọmọ yẹn àná ọmọ irú ọmọ yẹn ṣó ṣe mẹ́ẹ̀ irú ọmọ tó ń bí ń yẹn lọ́hùn it may not be ordinary child ó lè jẹ́ ọmọ kan tí ó máa ṣiṣẹ́ fún ọlọ́run ó ti yẹ mẹ́yẹn ọlọ́run jẹ́ kí àwọn ọ̀pọ̀lọpọ̀ ló gba àpá ń totorí ènìyàn àwọn èèyàn tó bá jẹ́ ọmọ ọlọ́run tó bá dẹ̀ tí ìgbà àpá nítorí àwọn ènìyàn ó tí ì ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni nígbà mi ti máa wọra mi ìpè adẹ̀sọ́ fàfẹ́lẹ́ yìí o majority of people that tó bá suffer fún nígbà mi they may not even know it because they believe in them to them that they are the one helping you okay ìwọ tó lóun help èèyàn kan sọ fún wa ìgbà tó mọ ẹni yẹn ogún wo ló sọ pé òun ní tó ti settle èmi dẹ̀ lè sọ fún pé ẹni yìí ògbà tí mo mọ ogun tó ń jà báyìí ó ṣẹ̀tù bójú ogun òru ló ń jà ẹ̀ tàbá tó bá jẹ́ pé o máa mọ̀ mi tọ́lọ̀ bá rán mi sí ẹ definitely ogun yẹn máa ṣẹ̀tù bọ̀ tọ́lọ̀ yẹn tó pé sáìn pé àrùn ẹ sí ẹni yẹn ó dẹ̀ jẹ́ iṣẹ́ òun ni pé kí ẹ náà ní problem kan kó dẹ̀ solve but ẹni yẹn ní problem kò solve ẹni yẹn kò lọ wá ọkàn lọ kò sí ìtumọ̀ kò ní nǹkan kan ẹni yẹn gan problem ẹ tún wà increase ó wá lo help e. jọ kan sọ kọ́lọ̀ help tó ṣe kọ́lọ̀ help tí ìwọ ṣe nígbà tó wọlé èèyàn tó ní pírọ́blẹ́mù ó nísun ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ yẹn tó wá ya sí ṣó help e. Ani mo wọlé ẹ̀ gbogbo ẹ̀jẹ̀ tó ń ya lára mi ìfẹ́ dárúkọ ẹ̀ ni ó possible ẹni tí wọ́n máa ó ti pè mí rí social media yìí nígbà tí mo dínà tó náà show face páwọn ṣì wà láyé o bọ̀ bàbá síra ti kú mo kò ṣe nǹkan kan fẹ́ mi ó ti yẹ yín mẹ́yẹn hmm. ẹ mọ̀ pé mo ń sọ nísìnyí níjọ́ yẹn mo gba àpá kì í ṣe tó pé mi ò ṣẹ́ nìyẹn àwọn èèyàn ro búburú sí èmi ṣùgbọ́n ọlọ́run wò pé this lady actually she need help ọlọ́run dẹ̀ tún lè stop ẹ̀jẹ̀ yẹn láìsí níbẹ̀ but láti jẹ́ kí wọ́n lè mọ̀ pé do you know what you carry the power of God I mean you that is it the Almighty God can stop the blood be that anybody apart appear to that home and praying that night and praying for that twenty nine days or thirty days. But the Lord want people want to show you, want to reveal you to some people. But do you know after God reveal you to some people, do you know what they do at times? Some don't want to recognize you. Some want still want to pull you to, I mean, to pull you down because they believe that you are too small for them to honor. Okay? And they forget that you are not the one that is is just the grace of God that is in you because to stay with somebody for thirty days so oh, and be praying not that the person gave me money although I have a dream and because God has deposited that in me me to bear somebody cause and pains and that's why when people bear my cause here I said about a great man of God that I I talk about him on Facebook of reason that he bear my pain also they try to attack him too because of me that they say they say you should push me out what bíbélì ní ká wá sọ́dọ̀ mi gbogbo àwọn tó bá ń ṣiṣẹ́ tó ń ṣiṣẹ́ tí ayé di ẹrù olólórí ó ní torí pé àjàgà mi rọrọ èmi sì fúyẹ́ ṣùgbọ́n those ones they have done something they don't want their secret to be open to their siblings I mean to their colleagues they don't want their colleagues to recognize them on time that they are evil they believe that by the time I say in any church if they ask me question I will surely answer and it happened then uh, that pastor great man of God asked me tell me what happened I explained everything he doesn't fight with them because of that and he doesn't chase me away because of that I left I didn't leave CSO. I mean I didn't leave Mountain of Fire until I get married nígbà yẹn náà ṣe máa ń mass production I mean mass uh, mass wedding ṣe ti yẹn how many people got married that day you understand me so and when we got married then we move to Ekpe. Ekpe pastors and the people in Ekpe that time. I remember Chelsea. Kí lorúkọ yẹ Chelsea tó ń tarin ara àwọn family àwọn foundation member wa nìyẹn. Chelsea Graceland that is uh, the doctor ọkàn báyìí ọkọ Jọkẹ́ what is it and the pastor himself you know that time àti one man gan lecturer kan báyìí tó ṣiṣẹ́ ní LASU you know all of them they used to be afraid of me that okay o. Oh, I have direct contact. That direct number. Because that time there's no cellular. I mean, there's cellular, but the GO use line line. I have his office line line. Direct one. You understand me? And that time, that GO is using 1544. She 544, 555. Brown, golden color like this. The color is like this. The color of the car is like this. And even the first day I saw the GO, Papa, the color of fashion ó fẹ́ jọrú eléyìí tó bá deep dáadáa ó fẹ́ jọrú kọ́nà aṣọ yìí tí wọ́n wọ̀ enjoy so a lot of people now are afraid of me like I have direct contact of that GO that I'm going to be doing amebo they don't know that I don't even do amebo people fight me they fight me they fight me I was tired sef <laughs> I feel like leaving the church that time you understand me then even when they bought a land it's late I mean the story is gone now so kì í ṣe kọ́ máa lè mọ̀ pé there was a time they bought the land you know because we are in Odo Obara when we started we started in Odo Obara so Odo Obara last year yeah Odo Obara so Odo Obara we started in Odo Obara so that's grammar school like that the uncompleted building like that tó wà face Odo Obara eh that's where we started so I now want to move to uh, what is the name of the it's Ade T junction no àtàwọn tí kò rádà bá ti yẹn that's permanent site the church So they bought that church that time. It was 50, 50,000. You understand me? And you know, because, you know, people also need money. You know, the businessmen that are in the church and some people, they just, they, they brain, they, they brainwash the pastor. And that's why when some pastor misbehave under their, don't, don't ask, don't, don't take their deal for it. If any pastor or anybody under one branch misbehave, treat them as a person not their GO. Because if anybody offend anybody, I mean, commit offense under so far he carry the logo of the church, they don't know that it's not the GO that is pastoring that church. It's all just using uh, the logo. You understand me? Hey, they'll be fighting the GO. They'll be taking GO for the offense of that pastor. No, no, no, no. It wasn't like that. Although, tell you about it, the standard become, you believe that. You will think that way, but to bad that, but to stage come tó bá dẹ̀ ti wà spiritual tó ti tẹ̀síwá tó mọ̀ pé ẹ̀ṣẹ̀ eléyìí tí ò bá kú ti ń jẹ́ ẹ̀ṣẹ̀ ọmọ sí bàbá àti ìyá wọn ò lè bẹ̀ṣẹ̀ jí o wọn ò lè bẹ̀ wò lórí ọmọ ọjọ́ wọn ò dẹ̀ lè bẹ̀ṣẹ̀ ọmọ ọjọ́ wò lo àwọn junior pastor lórí jí o ṣó ti yé mẹ́rin but people want to do that no hey. so they, there was a time they bought a land so these people now group together àwọn àgbààgbà yìí àwọn àgbààgbà tó dìde kí lorúkọ yìí tó ń ṣe ní lásùgbà ìyẹn ló sáré wá bá mi tó yarí fún Chelsea pastor Graceland àti eh, Grace wọ́n ṣáà ń sọ you know it was fifty thousand that that was fifty thousand there they say they should put another odo to make it for five hundred you understand me they now put odo odo for the so when they took it to GO's uh, eh, Lagos you know in Lagos they had to take it to the uh, head office to approve and everything to pay and the G office uh, eh, GO will now send money they will send money to I mean the head of it will send money to pay for it so that time when that deal was going on you know at that time tẹ pàápàá What it, ọ̀rọ̀ you know that's when I discouraged I don't want to that's when I also took totally not to call GO again because they just believe that hey he got address and he got the number of GO then you know dà when we ti ticket to heaven gbà so they see me everybody that wanted. to they see me like a threat like even pastor want to be close to me that in that time tí mi tètè ní fruit of the womb yẹn Some fẹ́ sọ fún kilo. pé kí n lọ ra ewé kan eh, kiri kan kí n lò ah ìyàwó ẹ̀ so fún tó dé láti London yẹn To ṣe ìdíra kan tó kí ni orúkọ ìyàwó kí iye pastor yẹn náà mọ kú gbé ah Zabola wọ́n máa lọ sọ fún kí o wọ́n mọ̀ pé mi ń ṣèké o so many people see me like when you you are you know like fight and it's continue like that though. Latifu náà tó bá kàn ti ẹ̀rọra gbé àwọn ẹlòmíì wọ́n fẹ́ wọ́n máa bú mi ní ìwọ tó sọ̀rọ̀ aṣáájú níjọ́ sí ìwọ tó kiri kan kiri kan even gan kó tó di pé mo tún bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ aṣáájú kí n tó tún bẹ̀rẹ̀ sọ pé ẹni bá dìbò fún APC nígbà yẹn <laughs> ẹ̀gbọ́n tó aṣáájú sọ pé I know nobody you didn't most of you don't vote for me but I rule you abi because because àwọn èèyàn náà ló ṣe nígbà yẹn nígbà yẹn because people will be feel wọ́n máa feel threats tí mi ò bá gbé píṣọ àwọn ẹlòmíì wálẹ̀ báyìí ẹlòmíì ayé máa máa já pàpàpàpàpàpàpà débi fighting yàn sí pé ṣẹlẹ̀ ní kankan ṣó ti yé mẹ́rin bẹ́ẹ̀ mi ṣe wà báyìí anybody bá gbé píṣọ anybody you no dey touch me you no dey move me ẹ ti understand bẹ́ẹ̀ but ọ̀rọ̀ náà ni wípé tí èèyàn bá àwọn ẹlòmíì wọ́n á rò pé wọ́n fẹ́ràn ẹ lọ́wọ́ and the Lord is using actually using you to help them ó ti ní yóò fi òpè dààmú ọlọ́gbọ́n torí bẹ́ẹ̀ Don't look down on anybody. I tell you, that man, both physically, financially, and spiritually, the Lord use us for them. ọmọ wọn lẹ́nu ọlọ́run àwòwá dá sí wọn ọjọ́ tí wọ́n ń ṣèkómọ tó ń wá ṣe patí ni ó wá pọ̀ the mother the wife of mr david woman fi accolades I mean come and see your son it's your son it's your this and that ọkọ wa rẹ́rìn it's God ọmọ ọlọ́run ni bóyá mọ́mí búkú wọn máa prayer. pray for them again so awo ò dedicate ká ti bless ká fẹ́ kí ọmọ èèyàn kan save and after this oh, little little oore wọn tá a ṣe lọ́tún tó bá sọ ń bí àti tó ṣe financially tó bá ṣe materially gbogbo ọ̀rọ̀ tá a sọ tá a fi sọ pé àjẹyà yìí oore la máa ṣe ọlọ́run gbọ́ wàá wá rí i pé you now still being beating They want to vandalize your life. The enemy is crazy because they want everybody to be evil. Tó bad day. Oh, ò gbúdọ̀ tú. That's why a lot of people now tó dàgbà You know, I hear àbílí I believe yìí. Màá máa gbọ́ pé ẹ má kọ́ ọkàn o, ẹ má ṣe help fún o, tó bá ti ṣe help fún, a máa dojú ìjà kọ́ ẹ. Kò sẹ́ni tó bá ṣe help fún mi tó bá bẹ̀ pé kò kò ṣèkà fún problem. Oh, ò lè ràn mí lọ́wọ́ kí ayé ẹ bàjẹ́. Àfi tó o bá ṣèkà fún mi. Tó o bá ìyẹn náà ló máa jẹ́ káyé ẹ̀ bàjẹ́ ṣùgbọ́n tó o bá ọlọ́run bá lò ẹ̀ fún mi ayé ò lè bàjẹ́ torí pé èmi ò kì í ṣe ilẹ̀ tí a gégùn fún ilẹ̀ ayé mi torí ẹ̀ many people gan wọn ò ní fẹ́ kí some people bless wọ́n fẹ́ wọ́n ní ṣèbí eléyìí báyìí nígbà tó ń ṣe báyìí báyìí fún ṣèbí ó tún ṣe báyìí báyìí ni ó lè ṣèkà fún mi kó go score free ó lè pẹ́ ó lè yá ó lè má rẹ pé òun ga bọ́ tó bá tó stage kan wàá wá mọ̀ pé àwọn kan ga jù ẹ lọ tó dẹ̀ kó ga jùlọ so don't look down on people àwọn tí mo sọ story wọn ìjì bá sọ tí bá dárúkọ wọn mo kàn tẹ̀ tó ń pọ̀ wọn lé ní wọn náà tó bọ́lá tó ti dárúkọ ẹnìkan báyìí báyìí o because tí bá dárúkọ ẹnìkan màá dárúkọ ẹnìkejì màá dárúkọ ibi tó ń wà ń sìn màá dárúkọ ẹni tó ń bá ṣe sìn màá dárúkọ ọkọ tó ń fẹ́ màá dárúkọ ẹni tó disappoint wọn and then i will mention a lot of names again and some of them iṣẹ́ ọwọ́ wọn bá ti ṣe wà ó lè má mọ̀ ọ́ òsì nítorí ẹni tó mọ̀ lánàá tíṣẹ́ ọwọ́ ìbá tiẹ̀ mọ́ lánàá ó bá mọ̀ lé tó bá ti lé ní iṣẹ́ ẹlẹ́wọ̀n ẹ̀ lè má mọ̀ mọ́ so you got to be careful so àwọn èèyàn tún lè sọ pé you know this person you know this person you know this person you know this person àwọn tó bá ti wá ti pé ó tún wá lọ kọ́ọ̀sì wàhálà fún tó yẹ pa iye wọn bàjẹ́ àbí tí ọwọ́ bá tún tẹ̀ wọ́n bí tọ́ lè sọ pé tó bọ́lá ni ṣé ti yé bẹ́ẹ̀ so a lot of people you think you want to help them ẹlẹ́mìí máa sọ pé àti ah, má tẹ̀ ti ṣe má tẹ̀ help ẹ o at the end of everything òun ló máa padà ìwọ ẹni tó promise yẹn ló máa padà help me ó ti so look no down on anybody I tell you it has happened many times like I won't believe I'm the one I mean pé wàá tẹ̀sí wọn pé ẹni yìí ṣọlọ́run tún lè lò fún mo tún lè lò mí fún wọn ṣá ipe tó o bá sọnù ẹni ọmí ìwà tẹ pé tó o bá fẹnu mi sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn ó lè ta kókó síbẹ̀ tó yẹ pé ọ̀rọ̀ tó bá sọ yìí ló máa tú ayé wọn nínú kókó àti ibi dé sí look down on nobody those people have house ìgbà yẹn kan tó wá fi igi fọ́ orí mi wọn ò ní fi igi fọ́ orí mi tó wá lagi mọ́ mi lórí mi gbà nítorí pé obìnrin yẹn ń ṣe ẹ̀jẹ̀ mẹ́yìn bóyá ti fẹ́ kí n pè é mi ò kì í ṣe ẹni tó máa ń sọ fún yẹn i need to pray with you kó má lọ dàbí pé bóyá situation of wọ́n bẹ̀rù wọn bíi pé ilé wọn da torí gbà ilé wọn da yeah they are living in three bedroom it's a bungalow house They have car and they have very TV, the TV, everything in the house. Their house is in that what in the Their bed is nice, fantastic. So maybe God wants me then to be kí n lọ síbẹ̀ kí n lọ gbàdúrà fún àbí kí n I have this dream o we have to pray o you understand me and I was thinking uh, I now use my body to be saying ah tá a bá lọ ṣe é sì kó má situation wa a fẹ́ máa wá familiarity wọ́n ẹ̀ jọ dè lọ́nà oko sí àwọn kan lè rí pé dúdú làwọn ṣe o tí wọ́n wá ń sọ pé kán wá fọ́ nǹkan mọ́ èmi so I will leave that place but búburú ni wọ́n ń ṣe fún mi ọlọ́run mọ̀ sí rere ó ní bó ṣe ti àwọn ọ̀tá mi bí Joseph ṣe sọ ó ní búburú ni wọ́n ṣe fún mi ó ní ṣùgbọ́n ọlọ́run mọ̀ sí rere àrùn Joseph à ń tà wọ́n tà lẹ́rú ṣùgbọ́n ọlọ́run rán níṣẹ́ you can be sold by enemy and God will be sending you So look down on nobody. Help. Help. Because you don't know. Maybe that person you even believe you want to help have something better for you. So don't believe that. And don't change people's mind towards. I know that me, many people change people's mind towards me. They say, if you go and help Bola, if you put into trouble, are you a, are you are you a criminal? Only criminal will fall into trouble in my kingdom criminal will fall into trouble in my kingdom but you are not a criminal no trouble for you know your prophetess know your prophet know the person the right place to sow and don't look at people's face okay tell God to direct you helping people you understand so àní tó ṣe obìnrin yẹn gbà yẹn ó ti ṣe mí rí when I was pregnant of this my baby ó time kan tó ń ṣèdè I don't want to tell story more I want to go for now tèmi náà fẹ́ máa bleed ṣé ti understand me. nobody even pray for me but the Lord send helper to me also then okay so ọmọ yẹn ti dàgbà lónìí àbúrò dẹ̀ ní ṣe ọlọ́run jẹ́ kí n kúrò nígbà tó ti ń fi ìran yẹn wọ̀n mi pé wọ́n need me desperately ṣùgbọ́n mo mo mo ń gbàdúrà fún ọ but wọ́n need face to face because ẹlòmíì tí ọlọ́run bá ṣe nǹkan fún lẹ́yìn tí ẹni yóò bá yọjú kan kó jẹ́ kó mọ̀ pé òun ni kò ní fi ògo fún ọlọ́run ó lè tún tèkì kì í ṣe pé ó fẹ́ tèkì wọ for granted á tèkì ọlọ́run for granted so nígbà mìíràn tẹ́ bá ṣe nǹkan tó dára jẹ́ kí ènìyàn mọ̀ ọdọ ó sọ wípé tá a bá ti fẹ́ ṣe dáadáa ṣé ìwé ìwé Matthew six so tó bá kà látòkè díẹ̀ wá rí pé tó bá ṣe oore ọwọ́ ọ̀tún ẹ̀ ò gbọ́dọ̀ mọ̀ bó ṣe oore fọ́pọ́ọ̀sì wọ́n sọ bẹ́ẹ̀ kódà tó bá fẹ́ gbàdúrà ó tún kọ́ wa bá ṣe ń gbàdúrà wà fàdà ó tún kọ́ wa lórí ṣiṣẹ́ tó ń sàn bẹ́yẹn so you may have money some people or you may even have house some people have grace okay some people have a land some people have the cement and the tent and the gbogbo tó So fi kọ́ ti yẹ imẹ so be life with your nìyẹn so some couple all alright ẹlòmíì tó bá fẹ́ ọkọ àbí ó fẹ́ yàwó lè ní i just marry you because to help your family anẹni yẹn gan tí ò bá wá fẹ́ ayé ẹ̀ lè wá rí bákan but kó jẹ́ pé ẹni yẹn gan lọ́lọ́run kàn fẹ́ lò ẹni i have seen it very many times a máa wò pé wo sórí ó lè ní ìyàwó yẹn sórí bó ṣe wà yẹn kò wà kò educated tó mi kò ṣe kíní kan tó mi at the end of everything a wá rí pé obìnrin yẹn gangan lọ́lọ́run lò láti gbé ògùn ẹ̀ sókè ẹlòmíà máa sọ pé eléyìí ò máa wà sóṣà ẹ̀rọ kọ ẹ̀ ní bó ṣe wà sóṣà bó ṣe wà elegant bíi couple kan tó jẹ́ celebrating ìyàwó ẹ̀ ṣe she's a she's a past i mean she's a christian mm but eh, oríṣiríṣi obìnrin ló ti kò tó torí ẹ̀ kò dẹ̀ ṣe yàmàyàmà kò fìyàwó ẹ̀ sílẹ̀ wọ́n lè gbèrú mọ̀ pé fẹ́nìkan ṣe nìkan torí bẹ́ẹ̀ don't look down on anybody don't fojú ara nìkan wò watch with spiritual eyes as well and listen to what God says what God is saying and design your spirit ọjọ́ tí máa kúrò nínú ilé yẹn tó ti tó àkókò kí n kúrò tá àti ìkúrò báyìí gbogbo mi fún sínú ilé ni ní ọjọ́ yẹn báyìí mo ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ fún mi fún mi kó tó di pé orí bẹ́ẹ̀dì gan àríbi sùn torí gbogbo bẹ́ẹ̀dì tutù tutù ó ní it's time for you to leave few days later I left ìgbà tí mi ò tètè no few days later mi ò tètè tó kúrò two days àwọn yẹn wọlé ní ogun kọ̀ọ̀kan wọlé mi bẹ̀rẹ̀ sí sọ yamayama and my spirit will be crossed I was now feeling comfortable and in the midst of those demons so I have to go but iṣẹ́ tí a rán mi níbẹ̀ the assignment is completed so delay is dangerous if you are delaying things what you need to do today and you are postponing it to next week it can cause you damages it can cause you I um, mean, uh, disaster it can cause a lot of people who died it's because they delay some medication they delay some treatments a lot of countries that are not settled they don't tackle things in their system on time they delay that's why they numerous okay so don't take anything for granted don't delay delay is dangerous do it smartly a lot of people they are even smart you know smartphone you know smart people they are not smart smart people again they are not the people smart people is not people that are big o oh, that are slim o oh. huh. some slim people their brain is not smart they are not working smartly They are not, they don't, they, they, they don't see smart things. They don't do smart things, you understand me? So it's not by stature, all right? So be smart and today don't delay. Work smartly and delay is dangerous. Whatever you want to do, you don't do it on time. Delay is dangerous. You don't know what tomorrow can can tell. You don't know what can come tomorrow. All right? So I'm just telling you that you can see somebody today and think you want to help the person and eventually the problem you are facing some problem you don't even know how to fail how to conquer it you, you already accept your fate but God want to use that person don't look down on me I never look down on you okay bye for now ẹ̀yin tí a bá ti ń wò mí ẹ máa fún mi ní star o kẹ́ ẹ̀ dẹ̀ máa fún mi ní ẹ̀ dẹ̀ máa bá mi ṣí ẹ̀ ó ti yẹ yín mẹ́yìn hmm. ìwọ tó bá lọ gbé ọ̀rọ̀ lọ́rọ̀ sórí tó lọ fa tiẹ̀ dání tó ló fẹ́ fight èmi Bọ́lá I carry akoi grace tí ìbàjẹ́ grace ni all the people who are plan to disgrace our mama ni go and see the way they have been ṣẹlẹ́yà at the end of everything àwọn lè bá ṣe sí last.